èmi ìgbà èmi tó fún ní àwọ́ọ̀dù lẹ́ẹ̀kan lọ́dọ́bà tó fún ará Morocco tó fún ní àwọ́ọ̀dù lẹ́ẹ̀kan nígbà tí mo kí ó sọ lọ́dọ́bà èmi ń kí náà wá kan náà bàbá yìí tó wọ́n wà ní ìlú bá sáré wá pé là ìgbìsí yà ìgbìsí pé ìgbìsí tó sọ sí ìgbìsí tó sọ sí mo tún wọ̀ ẹ̀gbẹ́ fún ẹ̀gbẹ́ fún ìgbà اللي ما يعرف يصدر يشميه الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن man We give thanks to Allah once again. We adore Him. We appreciate Him. And we ask Allah to send His peace and blessings upon the noblest of mankind, Muhammad ibn Abdullah, his household and his companions, and all those who follow their footsteps to the day of reckoning. May Allah make us one of them. I greet you all my dear brothers and sisters in Islam by saying assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. A kí gbogbo ìjókòó láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé bẹ̀rẹ̀ látòrí gbogbo àwọn bàbá wa bàbá mi tí wọ́n wà ní orí àga lápá ọ̀tún mi tí wọ́n ti wà níkàlẹ̀ látòrọ̀ títí dásìkò yìí àtàwọn bàbá mi ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi àbúrò mi tí wọ́n dájú kọ mi tí mo ń wọ̀wọ̀ báyìí àtàwọn ìyá wa àwọn àǹtí wa tí wọ́n wà ní ẹ̀yàn nítorí wọ́n lẹ́yìn mi báyìí gbogbo yín pátá la kí o kọ́nà kó bá kí yín ju bá ṣe kí yín lọ kọ́nà wọlé àti tóbi ẹ̀kọ́ wọlé agbára ẹ̀ gbogbo ìfaradà tá à ń faradà níbi tọ́lọ́hún tá a jókòó kalẹ̀ látàárọ̀ abẹ́lẹ̀ kọ́nà já bánú òṣùwọ̀n ṣẹ́rí wa o wala la haula wala quwwata illa billahi al-ali al-azim ní báyìí ètò tó kàn sí bá ti sọ fúnra wa tẹ́lẹ̀ pé èyìnbó díẹ̀díẹ̀ àti yorùbá ni ẹ kó bá a lè kó bá a lè bá gbogbo wa ní akínyẹmí ara ó ní èdè tá a lò àwọn bàbá tí wọ́n bára sọ̀rọ̀ wọ́n ti wà ń kalẹ̀ bẹ̀rẹ̀ látòrí chairman ẹni tí jẹ́ chairman fún ìjókòó yìí ẹ̀ láì ní gbàsìkò ń dákẹ́ ń handover fún àwọn bàbá wa tí wọ́n jẹ́ chairman àwọn náà ni àwọn bàbá wa Sheikh al-Imam. Abdurrahman Ahmad, the National Missioner of Ansaruddin Society of Nigeria. حياكم الله. آمين وإياكم. بسم الله الرحمن الرحيم وبه نستعين وصلى الله على نبي الكريم وعلى آله طيبين الطاهرين وأصحابه الغر الميامين وعلينا معهم أجمعين بمنك اللهم وكرمك وجودك يا أكرم الأكرمين ويا عجود العجودين ويا أرحم الراحمين عما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run atúndúpẹ́ fún ọlọ́run gbogbo èèyàn tí ò bá lè dúpẹ́ dáadáa wọ́n bá dúti ẹ̀pọ̀ mọ́tò mi ọlọ́run dákúmọ́sá àgbà ọpẹ́ wa sàlékún oore ìdùnnú kọ̀ọ̀kan wa gbogbo eléyìí tó ti dá nínú lámọ̀rí wa ọlọ́run mọ́jọ́ ó bàjẹ́ gbogbo ibi tó kù sí ọlọ́run dákúmọ́sá bá wa ṣe àsìkò ti lọ púpọ̀ èyí tó sì kù ó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ tí a fẹ́ ìlú nínú Islam wọ́n ti ṣàlàyé rẹ̀ fún wa nínú hadisi tàwọn Yorùbá tí ọ̀la kọ́ọ́lẹ̀ wọ́n ní tún ọ̀bá rí àdánmọ́ wọ́n a máa fi òòbẹ̀ wọ́n a máa fi ṣe eléyìí tí wọ́n máa ṣe iná ni ọ̀rọ̀ òṣèlú inú ìlú tá a wà yìí lọ fún àwa mùsùlùmí Yorùbá náà ló ní òsínbẹ̀ òun sì sọ pé wọn ò pín in dáadáa à pín tèmídèmí ò sí bí ò ṣe sí wí tèmídèmí ọ yọjú ó wí tiẹ̀ ni àwọn àfáwa tó wà ní ìkàlẹ̀ láti bá wa yanjú ọ̀rọ̀ náà ní ẹgbẹ́ ọ̀tún mi pòfẹ́sọ̀ tẹ́ ẹ mọ̀ dáadáa pòfẹ́sọ̀ tó jẹ́ ọ̀pẹ́sọ̀ fún gbogbo wa. Eh? wọn ò ní jẹ̀gbọ̀n rárá ẹni tó bá mọ̀ wọ́n ẹ̀ rí i pé òye fàjẹ̀gbọ̀n láti dáadáa wọn ni wọn ò ti ní jẹ̀gbọ̀n rárá rárá rárá gbogbo Cairo lọ́mọ̀ yìí pé wọn yìí ṣèjẹ̀gbọ̀n wọn kàn máa ju bọ́ǹbù lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ wa Ishaq Akíntọ́lá wọ́n wà ní orí ìjòkó olùkọ́ àgbà ni wọ́n. ní iléèwé gíga ti ìjọba ìpínlẹ̀ èkó tí wọ́n ń pè ní lásù ní ọwọ́ àlàáfíà mi dókítà wa tó náà ishaq náà ni àwọn náà ń jẹ́ àwọn náà èèyàn jẹ́ẹ́jẹ́ ni wọ́n èèyàn jẹ́ẹ́jẹ́ láti kékeré ni wọ́n ti máa ń lọ jẹ́ẹ́jẹ́ kódà rara ìṣẹ̀dán rárá so olùkọ́ àgbà làwọn náà Eh, eh, kò sẹ́dọ̀ ń bẹ̀. olùkọ́ àgbà làwọn náà ní ilé ẹ̀kọ́ LASU àwọn náà ti wà ní ìjókòó láti bá wa yanjú àwọn ọ̀rọ̀ náà pòfẹ́sọ̀ wa ẹ ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ǹjẹ́ àáfàá lè dá sí òṣèlú tó lè dá sí. Si, kí ni àwọn ìṣòro àti ìpèníjà tó wà níbi dídá sí òṣèlú yìí ẹ̀ẹ́ àkọ́kọ́ béèrè tí kọ́kọ́ bí yín lórí eléyìí ni wípé àáfàá ti ṣe òṣèlú ń lu yìí a ti rí ẹni tó jẹ́ deputy governor tó ṣe òṣèlú ní Bauchi àáfàá ti máa tafsir ni kí ló bá bọ̀ ń bẹ̀ a ti rí àwọn tó jẹ́ àfáà náà oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi àti ìmáàmù tí ti dá sí òṣèlú ní first republic nígbà second republic nígbà wọ́n dá sí ìdìsín ẹ jẹ́ ká fojú sùnùkùn wò ǹjẹ́ ara ǹfààní ń bẹ̀ gẹ́gẹ́ bí àwùjọ mùsùlùmí ṣé àǹfààní kankan ó wà ń bẹ̀ fún wa. akoko ibere ti koko kọ́kọ́ bí ni mo fẹ́ kẹ́ ẹ dáhùn ìbéèrè òun wọ́n mọ́ ní nǹkan tí ò ní tó ní nǹkan tí ò ní tó ìṣẹ́jú márùn a Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Um, before our professor begin. to talk and address us uh, because of um, uh, time. I quickly let you know, uh, which you all of all of us already know, that our professor, Professor uh, Esehak Akintola, is. Um, eh, eh, eh, eh. Akintola ko, Akintola ni o. Oh. Uh, kì í ṣe Akintola Akintola ni. And and besides, are the chairman of today, so hey, whatever hey. you say is correct. <laughs> so our, our, our, our professor is Professor Ishaq Akintola has been corrected by the chairman. We all need to know that um, our professor is um, the ọgọ́rùn-ún màálùú wọ́n sì ti sáré lọ ibi ọba náà pàun sí wọ́n máa tẹ̀lé iná ní jọ́sẹ̀lú bá a ṣe darí àwọn èèyàn ní jọ́sẹ̀lú kùránì sì wípé kúntùm eh, kúntùm kúntùm khayra ummatin ukhrijat linnas káfí yòókù ẹ̀yìn rẹ̀ lẹ̀ ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar sẹ́rí kúntùm khayra ummatin yẹn ó tó fún wa láti rí pé gan-an àwa mùsùlùmí la ní òṣèlú wẹ́n good people refuse to join politics the bad people seize leadership and they will worsen the situation they will use that their their their their evil to control the whole world it will afflict the people and there will be evil in the land mùsùlùmí tó bá kọ̀ tí ò bá ṣòṣèlú yóò ó filẹ̀ fún kèfèrí nù ni ó filẹ̀ fáwọn adàlúrú nù ni ó filẹ̀ fáwọn ajẹninípa nù ni ó filẹ̀ fáwọn tí wọn ò nífẹ̀ẹ́ ìlú tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn nìkan nù ni torí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àwa mùsùlùmí a gbọ́dọ̀ dúró ti ẹ̀sìn àáfàá sì lè ṣe òṣèlú èmi ò tẹ̀ nílọlẹ̀ haúsá ìnílọlẹ̀ ibo kí n torí àáfàá tó ṣe òṣèlú ẹ wo sheikh abdulateef abdulhakeem kánà hùnà abdulhams كان جالسا هنا وهو سياسي Sheikh Abdul Latif Abdul uh, uh, Abdul uh, Abdul uh, Abdul Latif Abdul Karim was Abdul Hakim was a politician, also commissioner, also member House of Assembly, also chairman Pilgrim's Board, also òṣèlú dáadáa ṣùgbọ́n lónìí ó tún ó wà lórí tẹlifíṣàn tí ó kọ́ yàn bá ṣe ń ṣàlùwàlá tí ó kọ́ yorùbá ṣe ń kírun ó sì wáàsí rẹ̀ ń lọ ìyẹn ni pé àáfàá tó bá ṣòṣèlú ìyẹn ò ní pé kó wá darapọ̀ mọ́ àwọn oníjẹkújẹ abdulateef abdulhakeem ṣe òṣèlú nu ó sì tún dúró ní ìdúró àáfàá ó yẹ gbogbo àáfàá tó bá ti ráàyè rẹ̀ kó wọnú òṣèlú òṣèlú tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí ó yẹ kí gbogbo ọmọ kéwú tó bá ti da tó bá ti wọ eighteen ọmọ ọdún méjìdínlógún kó wà nínú òṣèlú a gbọ́dọ̀ fi òṣèlú sílẹ̀ fún àwọn tí wọ́n wàá máa lo ìjọba nílòkulò lórí àwa mùsùlùmí tẹ́ ẹ bá fòṣèlú sílẹ̀ àwọn tí wọ́n gbàjọba wọn ò ní jẹ́ kẹ́ rí jáàbù lò. adúpẹ́ adúpẹ́ púpọ̀ prof fún àlàyé yìí mo rò pé dr ishaq àwọn náà bá wa dá sí ọ̀rọ̀ yẹn díẹ̀ a ní àwọn àfáà tí wọ́n ti lọ bẹ̀sẹ̀ ká wò ó ká má purọ́ ká má jalè ṣé dáadáa wọ́n mú bọ̀ wá bẹ̀ ni àbí wọ́n mú àdójútì wá bá wa èébú ni wọ́n mú wá ní àbẹ́yìn wọ́n jẹjà ní àbọ́jà lọ́jẹ wọn. Um, Naim uh, uh, is always with us all the time. Um, but we all need to know that um, he was also a product of sorry. Uh, I've been corrected here now, uh, and I think most of you must have noticed that my error. Dr. Ishaq Adebayo Yusuf, not Dr. Ishaq Adebayo Omolaja please pardon me for this um, fundamental mistake. Uh, we all need to know that uh, Doctor was also a product of Marcus Agege, and uh, after which he proceeded to uh, Riyadh in Saudi Arabia for his secondary and first degree education. Uh, he had his master's and PhD also at um, Saudi Arabia, Al Imam Islamic University, Riyadh. Um, after, after his PhD, he became the third in command, that is deputy director, is uh, Majma Jasser Foundation in Riyadh. Um, he came to Nigeria as a lecturer at the Lagos State University. Uh, he also became the chairman of Ogun State Pilgrim Board for two terms, and that was evidence of the fact that um, he performed very well uh, indirectly as a politician also. Presently, a doctor is um, a lecturer at Lagos State University and is the proprietor of Islamic Center at Abeokuta, Ogun State. Um, any of you that is passing by um, Abeokuta to Ayetoro, you will see that uh, mighty building with inscription Makkah. That is uh, a, uh, a doctor's um, uh, Islamic Center. You are welcome, sir. بسم الله الرحمن الرحيم وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا ọ̀rọ̀ àwọn sheikh wa tán bẹ̀rẹ̀ yìí kí máa yà káàkiri mo rò pé ọ̀rọ̀ kí àfa kó wọ politics tàbí káfa bẹ̀rẹ̀ politics ni à ń sọ ẹ jọ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní àná nígbà tí a máa parí program ibà ní àná tí ń pé èdè lárúbáwá la fi fà á tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kan kò lè sáyè láti ní ká tu sí Yorùbá torí mo define nǹkan tó pè ní politics mo put another definition for it mo define another way by myself mo sọ pé kí ni òun ni riayat masolih ash-shu'ub mo ní. lọ́pọ̀ ní politics ní ìsáré gbogbo nǹkan tí dáadáa wà fún àwọn aráàlú ń bẹ̀ ló jẹ́ pé làwọn ìgbà ń pè politics. ẹ pé pé the way tí mo fi ṣàlàyé ẹ̀yẹn fẹ́ pé báyẹn pé ó correct àti pé kí ni ẹni tí ó kọ́kọ́ ní ẹ̀tọ́ láti ní kó di kó wọnú politics lẹ́yìn tó pé ó pààrọ̀ náà wọ́n bá. gbogbo wa ní nàìjíríà abá ara wa ní nàìjíríà pé london house nàìjíríà ni táwọn ti sọ adébọ̀rọ̀ nínú ọkọ̀ tí ọkọ̀ yìí bá lọ tó bí bá lọ dà wọ́n ní ọkọ̀ ìtọ́kọ̀ yìí bá rí gbogbo alámájọ́ rí o àwọn tá a bá mú wọn lọ́wọ́ tá bá tètè ṣe àtúnṣe ọkọ̀ yìí ò ní rì nàìjíríà yìí ti gbogbo wa ni o kò dé gbọ́dọ̀ bàjẹ́. àbí orin tá à ń kọ nìyẹn o nàìjíríà yìí ti gbogbo wa ni kò gbọ́dọ̀ bàjẹ́ kò dẹ̀ ní bàjẹ́ lágbára ọlọ́run ọba wọn ni ó bàjẹ́ tí ọlọ́run ló jẹ́ kó bàjẹ́ láéláé kò ní bàjẹ́ yìí ó ní ìdíkà fi ìpáyọ̀ ọlọ́run ọba kún un nínú ìsìláàmù ẹ máa gbọ́ àti sọ́kọ̀ mọ́rọ̀ tá sọ tẹ́lẹ̀ o ní pé gbogbo ẹni tó bá ti rí pé nǹkan tí èèyàn fi ń jẹ́ olórí ó pé sí òun lára kó kó tíra láti jẹ́ lórí ẹ tó pé òun rí pé òun ní agbára àti wọnú politics kó wọnú politics mo sọ pé mo ṣe kútùbà kan ní on the first of eh, kílódé ẹ̀ tí ń jẹ́ first of October tó bọ́ sí jọ Jímọ̀ tí mo sọ pé kílódé tí àwa mùsùlùmí tá a fi tá a fi kù lẹ́ni àpọ́nlé ní ìlú yìí mo sọ nǹkan bíi seven points ni mo sọ lórí kútùbà yìí alákọ̀ọ́bẹ̀ náà ni pé ọlọ́ni káwa mùsùlùmí ká ti tẹ̀wọ́nu politics otherwise wàláyà àbájẹ́ second citizen ẹlẹ́ẹ̀kejì ọlọ́ni ká lọ́n bí education ọlọ́run ní ká lọ níbi business ká ní owó ọlọ́run ní kí a mọ nǹkan tó ń jẹ́ islam gangan ká tẹ̀lé tó pé islam gangan wà lórí ètò wọ́n ṣe christmas yìí wọ́n ṣe ọdún ọdún òòṣà wọ́n ṣe ọdún anything à ń kírun wa lọ ní ìrun wákàtí márùn wa lọ létòlétò ọlọ́run ní kí a mọ rárá lọ́mọ ọ̀yá àti northerners o àti southerners tọ́lọ́dẹ̀ van sọ́tẹ̀ àwọn fúnra lọ́wọ́ northerners ní ọdún ṣe mọ́ mùsùlùmí gidi gbogbo ilé ìpapátá ni nǹkan tó jẹ́ kí a ṣẹ́kù tábàbà sọ pé àgbẹ̀yìn bíi politics ẹ máa professor amáyé sọ bí àwọn professor ṣe sọ yìí wọ́n pè nìkan ní Najimudin Arbakan ní Turkey ó ti sọ̀rọ̀ yìí ṣáájú pé tá a bá fi tí mùsùlùmí tó wà rẹ̀ sí yé tó bá fi àyè ilẹ̀ fún tó ń wo politics ní pé haramu ni haramu ni àwọn tọrọ ẹ̀sìn òye àwọn ọmọ ọ̀tá àwọn ẹni ilẹ̀ ó lè jẹ́ pé àwọn máa bọ́ kí ni túmọ̀ ẹ̀ ọlọ́ba subhanahu wa ta'ala ó sọ nínú àyà méjì tá a ti kà tẹ́lẹ̀ ní ìbáyìí ó ní yẹ abati istajirhu inna khayra man istajarta al-qawiyyu al-amin àbí ẹ̀ ń bá ti rí pé òun ní kú wà àwọn hinka àsìyàsíyà tó lágbára láti pé kó wọ politics wọn láì pé wọ́ tó dẹ̀ jẹ́ pé ó ní àmọ́ náà méjèèjì náà sọ ní méjì nínú àyàyò ó ní agbára àti ìwọ̀ tó gbọ́n bérebére wọn play game ẹ̀ kò tí yẹ ó dẹ̀ ní àmọ́ náà àmọ́ náà kì í ṣe kékeré o àmọ́ náà ni pé o ò ní balẹ̀ jẹ́ tó bá débẹ̀ àmọ́ náà ni pé o ò ní kọ́wọ́ òmùjẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ àmọ́ náà ni pé o ò ní dàlú tó bá jẹ́ bẹ́ẹ̀ àmọ́ náà ni pé o máa fún ẹnìkọ̀ọ̀kan ní ẹ̀tọ́ o máa tún òní ṣe tó bá ti ní kápá ìlọ́wọ́ wọnú ẹ pẹ̀lú ògbóná ọba tó láì وأصلح ولا تتبع سبيل المفسدين أيها ميجي نونا لابس مفي سورو تلي أبي ipe ó ní òkúlùfínì fi kọ́ mi anábẹ́ muhammadu bá gba sọ̀rọ̀ wọ́n dé ẹjẹ́ khalifa fún mi láàrin gbogbo ẹ̀dá tó lọ́ndà wọ́n asilẹ̀ gbogbo nǹkan tó bá jẹ́ pààyàn ti bàjẹ́ ẹ tún ṣe ẹ má jẹ́ ní bàjẹ́ ìtọ́wọ̀n bá tún wá bàjẹ́ ẹ tún ṣe wọ́n láti tẹ́bí sẹ́bílà mufsidin àwọn tó bi àwọn òbílẹ̀ jẹ́ tó ba ìlú wa jẹ́ bóyá bàjẹ́ yìí ẹ rí pé ìlú wa bàjẹ́ àníná àlómi àní títì àní gbogbo ẹ̀ gbogbo ilé pátápátá àrùn méjì ló padà sí o àìpáyọ ọlọ́wọ́n ọba ni o àìrónú pa máa padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba àti ọ̀rọ̀ kí ni o àti kí ọ̀ ní kó má mọ̀ ju tara ẹ̀ lọ selfishness wàláì selfishness ló ba ìlú wa jẹ́ wàláì tó ń jẹ́ pé gbogbo ilé yẹn bá ti rí pé òun ti dé òun rí pé ẹni rẹ lòun òun pààyàn ọlọ́wọ́n ọba òun ní agbára àti wọn ní politics yìí òun dẹ̀ máa ṣọ́ àmọ́ ọ̀nà tó gbélé wọn lórí wàláì kó wọ́ àwọn kan ti wọ́ nínú àwọn ẹni ọlọ́wọ́n bá tó pé wàláhì à ń fi wọn proud lẹ́nìí ní gbogbo àlà ń sọ̀rọ̀ professor ìsìn àkọlé èdè láti ẹ̀gbá wa ẹ̀gbá ti wa náà ti wa ẹ̀gbá làwa o. Hmm? bá a wà. bẹ́ẹ̀ ni fún wọn. wọ́n débẹ̀ láàrin ìgbà tó débẹ̀ amọ̀ye táwọn tó wà níwájú wọn tó ń kó fún jọra ọdọọdún three million ní wọ́n kó fúnjọba àwọn dìbò rí six months sísìn wọ́n rẹ̀ mí ti not less than eight billion lẹ́ẹ̀kan náà láàrin six months wọ́n débẹ̀ ẹ jọ ṣé irú wọn wọ́n dé University of Ìlọrin wọ́n tún tò wọ́n tún kọ́ ọ́n bẹ́ẹ̀ wọ́n ti bọ́ sí ibi tó bọ́ sí sìn kọ́ gbogbo náà làfi wọ́n proud you Pantami bọ́ síbi tó bọ́ sí Professor Pantami kọ́lọ́ṣàlékún rẹ̀ fún ọ wọ́n bọ́ sí bẹ́ẹ̀ wọ́n gbogbo system tuntun modern systems gbogbo náà làfihàn proud o tó àwọn fail níbẹ̀ torí pé wọ́n rí pé àwọn ẹ̀ka pé bò wọ́n dẹ̀ ní àníyàn pé àfẹ́ lọ ṣe àtúnṣe wọ́n dẹ̀ ní ojú kòkòrò wọ́n ní. Allahu barakatu. aleykum salaam wa rahmatulah wa barakatu. Uh, professor akíntola akíntola ọlànà mi gbogbo méjèèjì àtọlá àtọlà ẹ méjèèjì bákan náà ni akin kan náà ni méjèèjì. Eh? kọ́sà àmọ́ di oppression àwọn ìdènà pọ̀ fún àwa àfáà láti wọ inú òṣèlú ọ̀pọ̀lọpọ̀ iná ní ń sá ah, kọ́ mọ́ tako sí àlà mi kọ́ mọ́ sọ mí di báṣubàṣu kọ́ mọ́ eh, eh, kó ẹ̀rẹ̀ rẹ́ mi láà kí wá tiẹ̀ wá ní àwọn ìdènà àti àwọn ìpèníjà tí ò jẹ́ kí pàápàá jùlọ àwọn àfáà kí wọ́n rọ́wọ́ mú ní agbo òṣèlú àwọn méjèèjì tẹ́ dákọ̀ yìí pẹ́sẹ̀ ìsákò lóyèdè eh, Dr. Abdulhakeem Abdullateef Pantami eh, eh, Professor Isa Pantami ẹ pẹ́ bá wọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ dákọ̀ yìí wọ́n kéwú ọ̀yànjú wọ́n kàwé wọ́n gboyè rẹpẹtẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa wa tó yẹ pé àfa gidi ni wọ́n wọn ò gbé èbó àti wípé wọn ò lè tábàjì wọn kúrò ní àgbo Islam báyìí wọn ò bá òde mu mọ́ kí ló fà á tí àwọn àfa wa tí wọn ò fi rọ́wọ́ mú nínú òṣèlú. No tó jẹ́ pé àwọn pásítọ̀ àwọn kìíní ẹni tó jẹ́ vice president orílẹ̀-èdè wa lénìí ẹ́ pásítọ̀ ni kí ló dé tí ìmáàmù náà ò lè jẹ́ vice president kí ló fà á kò gbé èbó ni àbí kò lajú àbí ọ̀rọ̀ òṣèlú ò tiẹ̀ yé professor. afasiko ah, kí àwọn bàbá tí wọ́n darapọ̀ mọ́ wa alhaj akànni maruf tolúwa lójú akéka bọ̀ sáàrin wa ahlan wa sahlan wa marhaban bikum. tọ́ ẹ bàbá wa imam ṣe rí àwọn ìdènà tí ó wà níwájú àwọn àfáà tí ọ̀pọ̀lọpọ̀ àfáà àti imam tí wọ́n fi lè darapọ̀ mọ́ òṣèlú tí wọ́n fẹ́ fi òṣèlú sí òṣèlú ara ẹni tí ẹ dárúkọ yìí wípé àìgbé èbó bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn wá gbàgbọ́ wípé àìgbé èbó kò ní kéèyàn má ní ẹ̀kọ́ wọn àgbé èbó ni àmọ́ wọn lẹ́kọ̀ọ́ n tán pè ní education the vice chancellor of Princeton University in the United States of America defined education as action just one word he called it action he said education is action tẹ́ bá rí kápẹ́ntà tó bá tí àga pòfẹ́sọ̀ tó yẹ tó gbé ṣubú kò lè lò lọ́jọ́ náà àfi wọ́n bá rí kápẹ́ńtà bí kápẹ́ńtà bá wá bẹ̀rẹ̀ sí iṣẹ́ lé lórí àga tó jókòó tí kápẹ́ńtà yẹn fi rí àga ṣe òun náà ni ẹ̀kọ́ òun ni education gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́sọ yìí wọ́n ní ẹ̀kọ́ ni education náà ni mechanic wà educated tí ò bá yé wa ẹ jẹ́ ẹ wo pòfẹ́sọ̀ tó lọ tó bọ́ sínú tó fẹ́ lọ òdìkejì odò tó bọ́ sínú ọkọ̀ ojú omi kékeré kéno tí wọ́n ń wà á lọ ó wá wo bàbá apẹja tó ń wà ó bá ní ah bàbá do you know trig ó wo bàbá yìí pé bàbá yìí ò lè mọ nǹkan kan lẹ́kọ̀ọ́ do you know trigonometry bàbá ní tirigo kíni ah professor said one third of your life is gone bá tún lọ tí tó bá ní bàbá do you know hydrophobia ah obi ngbolobi irú eléyìn tí wá ó ní à ah, two thirds of your life is gone kò pẹ́ látẹ́gùn burúkú bá dé ní bàbá tí ń wakọ̀ bàbá apẹja lọ́ba ní ah professor do you know swimmingology professor ni ha ah, Baba. I can't swim, I can't swim, I can't swim. Ah, Bàbá Akpẹ́jáni. The whole of your life is gone. Ẹ dákun, àwọn àfáà wa lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n wọ́n máa ń sá sẹ́yìn wípé torí bóyá ó lè dọ̀rọ̀ ilé ìbò. Èkejì tí a tún fi kún òun náà ni pé àwọn ọ̀rọ̀ òṣèlú kì í sọ̀rọ̀ pé ká dúró di ẹni tí ó gbé èbó tó lẹ́kọ̀ọ́ nìkan a ti rí àwọn bàbá wa tó ṣe pé wọ́n lè wọ́n lè wọ́n ní ọpọlọ láti ṣe òṣèlú àmọ́ bí bí wọ́n ṣe débi pé wọ́n ní agbára nídìí ẹ̀ kì í ṣe bíi ti mi ìfẹ́ dárúkọ èèyàn kí wọ́n má sọ pé àmọ̀ọ́mọ̀ lọ ń dárúkọ àwọn nǹkan tá a fẹ́ bó kọ wọn jẹ́ ṣùgbọ́n àti rẹ́ni tí ò gbé ègbó pàápàá tó sì di olórí olóṣèlú lódìdí ìlú kan ọba ìlú tá à ń wí yìí ó ṣẹ̀ṣẹ̀ dásẹ̀ ní àná ni ìdákọ̀ọ́lù kankan o. tí bí èèyàn bá ti ní akíkanjú bí àwọn bàbá wa àfáà bí wọ́n ṣe ní akíkanjú ẹ wo bàbá wa ìmáàmù tí wọ́n jókòó tì wá yìí tí wọ́n wọ̀n pírẹ́sì mi níbí yìí bàbá wa ìmáàmù tó sọ pé wọ́n jẹ́ olórí gbogbo ansarudin ìdákọ̀ wọn o ǹjẹ́ èèyàn wa lè gbé wọn sí di òṣèlú kan káníwò ní màá ṣe bí ṣùgbọ́n ẹ̀ kí la máa ń pè kí ni àkídà kan ti wà láàrin àwa mùsùlùmí níbòmíì tá a máa pé ah kí ni mùsùlùmí fẹ́ wá nídìí òṣèlú ẹ má súnmọ́ bẹ́ẹ̀ o ẹ má súnmọ́ bẹ́ẹ̀ o kéṣe bíi tiwọn ni wọ́n wí bẹ́ẹ̀ o àmọ́ lọ́pọ̀lọpọ̀ láàrin wa níbí láti rò wípé ẹni kẹ́ mùsùlùmí tó bá lọ dé òṣèlú ó lé ní àkídà burúkú ni pé ẹ má bá wọn ṣe ẹ má bá wọn ṣe bẹ́ẹ̀ bá ti bí mùsùlùmí bá ti ń sá fún òṣèlú tẹ́ni ẹ̀ ní ṣe àwọn ọ̀jẹ̀lú ó sì máa lọ ọbẹ̀ ó sì máa bàlújẹ́ ẹ̀ ní níná títí yìí ò ní ní ọ̀dà ẹ̀ sì ní rómi lò èwo kù ilé ìwé yín àwọn gànà tún máa wó ọlọ́mọdé lu àwọn ọmọ wa ṣùgbọ́n bí mùsùlùmí bá múra ẹ jẹ́ ká wora wa ẹ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín báyìí ẹ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ ṣe jókòó ẹ ẹ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ pé kó gbogbo òṣèlú àwa la ní ó yẹ kí a ṣe torí pé anabu Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn sàhábà bẹ́ẹ̀ ni wọ́n ṣe òṣèlú bí wọ́n bá sá sí jẹ́ wọ́n bá sá sẹ́yìn ọ̀rọ̀ bàjẹ́ Islam ni wọ́n fi ń ṣe ìlú tí ó létò tí ó ní Iran nísìnyẹ wo ètò wọn ń Kuwait ètò wọn ń Dubai mùsùlùmí ni hundred percent ẹ bá dé Dubai lónìí Dubai is technologically advanced ó wà nínú àwọn ìlú tí wọ́n pè ní advanced countries lónìí báyìí mo mọ̀ pé ìṣẹ́jú márùn-ún mi ti tó my oppressor is waiting. thank you very much uh, you didn't wait for me to intervene um, uh, Dr. Ishaq hmm, ọ̀rọ̀ ńlá lọ́wọ́ alẹ́ yìí o wọ́n ní kò ní ìdíkà fún ògbé ìbò kó tó wọnú agbo òṣèlú bẹ́ẹ̀ sì ni àáfàá tọ́ba wọnú òṣèlú tọ́ba di gómìnà yóò bá ilé ìgbìmọ̀ asòfin sọ̀rọ̀ yóò bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ yóò kọ bọ́jẹ́ẹ̀tì wọ́n kọ fún un yóò sáyìn ìwé irú ẹ̀kọ́ wo ni àáfàá gbọ́dọ̀ ní kún ẹ̀kọ́ usulul fiqh usulul hadith usulul tafsir láti jẹ́ olóṣèlú tó múnádóko èmi mọ̀ yí pé kò sí ọgbọ́n tá a lè dá tá a lè yọ èdè àbí tá a lè kóyán èdè kéré nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a bá ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a kọlù tá a bá ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú èdè ni tí èèyàn bá sì gbọ́ èdè àwọn kan èèyàn ti là kúrò nínú jàǹbá tí ń bẹ lọ́wọ́ wọn pẹ̀lú ògùn ọlọ́run láìpẹ́ ẹ̀kọ́ wo ni àáfà ó ní kún wípé ọmọ wa sí ṣe ọmọ yẹn kọ́ ọmọ bí wọ́n ṣe ń kọ fatuwa kó tó lè ṣe òṣèlú yọrí. bisimilayi wa rahmatulahi rahim ṣe rí ẹjọ́ ẹ má bínú ṣé kí n máa la ọ̀rọ̀ mọ́lẹ̀ ní àbí kí n máa fi sábẹ́ ahọ́n. ẹ là ẹ̀là ẹ̀là ẹ̀là. ṣe rí ìgbà tí mo wo gbọ̀rọ̀ lọ títí nǹkan méjì mo rí pé ń lé àwọn àáfàá kúrò níbi kan wọ politics nǹkan méjì nǹkan alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni fìtínà táwọn gbọ̀ngàn tá a kọ́kọ́ dálẹ̀ láàrin ara wa tá à ń fà bí igba igba mílìkì àbí. bẹ́ẹ̀ ni. wípé ṣé ó tọ́ fún mùsùlùmí kó participate bí politics àbí kó ṣe kò kò kò kò àbí tàbí pé ṣòkò ká dìbò kàbá wá dìbò gbogbo ìta dálẹ̀ ní fìtínà yìí ó wà ní nǹkan tó ń lé àwọn ẹni ọlọ́run bá sáà níbi pé kọ́ wọnú politics mo rò pé ó dẹ̀ sọ pé wàdà jẹ́ àwọn máa ń lómìnà lámìlẹ̀ ọ̀rọ̀ ìkọ́fì àti àwọn ọbẹ̀ wàlẹ̀ ọ̀rọ̀ dùn ilẹ̀ ilẹ̀ rọ̀ṣù wà ilẹ̀ olùlámì mìíràn làlímọ̀ lẹ́bí iná yẹ sẹ́ńbì tó nà hù mìíràn àwọn àfa àtẹ́kọ̀rọ̀ yé wọn á dán lóhùn pé ṣé ó tọ́ àbí kò tọ́ àwọn àfa lọ́rọ̀ yé àwọn ọ̀nà àwọn àlẹ́gbẹ̀ẹ́ wọn sìn tẹ́lábìlẹ̀ lọ pé ṣótọ́ká àfa tàbí kí mùsùlùmí kó participate níbi election ni o àbí níbi politics ni o wọ́n á bẹ́ẹ̀ lò clearly àwọn onífìtínà ti kó rí media ń sìn o wọ́n ń dá fìtínà lẹ̀ kódà wọ́n ṣèwé lórí ẹ̀ pé òyìn gbọ́dọ̀ ṣe politics ò gbọ́dọ̀ ṣe kíni kan ìyẹn ló jẹ́ kí àwọn ẹni ọlọ́run bá kó sá sẹ́yìn ó jẹ́ number one. number two ṣe rí gbogbo ọ̀rọ̀ tá sọ ní conference táwa yìí àwọn èèyàn wa ta pè láti ìta ó kàkó ń sọ̀rọ̀ lórí ibi tó ti wá tó máa ń sọ̀rọ̀ ẹnìkan ń sọ ẹjọ́ ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o ó ní ìran mẹ́ta lọ́lọ́run dá ọlọ́run dá funfun ọlọ́run dá dúdú ọlọ́run dá nàìjíríà politics fọdọ̀ tí wọ́n sìn ẹ rí wípé ọ̀tọ̀ tún níbi tó tún tó gbà tó pé ó jẹ́ kí àwọn ẹ̀yìn ọlọ́run bá kọ́ máa sá mẹ́ta ló wà bí politics ṣé kí n là mọ́lẹ̀ fún wa ẹ̀là ẹ̀là mẹ́ta ló jẹ́ pé ó ń lé àwọn ẹni ọlọ́run bá sábì politics alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wọnú politics ń sìn wọ́n ń bọ́ síbi à ń kọ́ tó pé à ń kà sí ṣèkìyàt níbi ọ̀rọ̀ pé ká lọ ká lọ gbẹ̀yìn wòwò irú gbogbo táwọn táwọn táṣìírí ẹ̀ ń tún yẹn kò tí yẹn ta ló ta ló mùsùlùmí òdodo olúfẹ́ ṣe irú ẹ̀ tó bá pẹ̀lú ọlọ́run ba ní kẹfìrì tó bá wọnú náà ọlọ́run ba kò tí yẹn ó jẹ́ káyọ̀ kọ́ máa sá oògùn burúkú táwọn yẹn ń ṣe ẹlẹ́ẹ̀kejì ó ní ọ̀rọ̀ owó àlùgúlùrì ومكن مبني أن يقول لا ومن يضلل يأتي بما قال لا يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون قال الغلول وكما جيو كما دوبو جيو اختلاس الأموال أموال العامة كتير كما جي kòdẹ̀ sí kéèyàn bọ́ sínú ọ̀rọ̀ ìdọ̀tí kó má yíyàn lára ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà bá kó máa sá fún politics torí pé ń sìn táwọn lọ́dọ̀ wa Nàìjíríà sí pé ọ̀nà wo lèyàn lè fi sáré ní owó jùlọ lórí ilẹ̀ ayé àbí ṣé business ni kì í ṣe business ọ̀nà wo ni. politics politics ṣe é dípẹ́ gbogbo so ẹni tó bá jẹ́ ọlọ́run bá tó pé anabi muhammad sallam tó lọ́n sọ́nu kúránì pé mákàn nàbí yá yẹ̀gùn ńlá kò gbọ́dọ̀ jí ní nǹkan ọ̀rọ̀ ogun ọ̀gbọ́dọ̀ mú kọ̀ọ̀kan nínú owó òòlù wọ́n yẹ glory ẹ̀ ń bá jí kọ̀ọ̀kan nínú owó òòlù yẹ́ ti magalla yawm al-qiyama pẹ̀lú nǹkan tó jí níjàmbá ẹ̀ kíámà fún mọ̀tò wà fàkùnrin náà sùn máa tó ń la islamon ṣe pé ọ̀rọ̀ ńlá látọ̀dọ̀ náà ọba anubia muhammad sallallahu alayhi wa sallam ẹ kì í sọ ẹ jọ̀wọ́ bóyá máa fún mi ní mítì kan kú anubia muhammad sallallahu alayhi wa sallam ó lọ sójú ogun kan ẹ kì í sọ̀rọ̀ yìí fún wa kó lè clear sí wa dáadáa ká lè mọ kí ni kùtùrà tó à ń bi ọ̀rọ̀ yìí anubia muhammad sallallahu alayhi wa sallam lójú ogun kan ẹnìkan náà sàbẹ ó ń jà lọ ó ń jàbọ̀ ó ń jà lọ ó ń jàbọ̀ kò tí yẹ ó ti kú wọ́n ti pa wọ́n á ń ròyìn ẹ̀ pé bó ṣe jà àbí wọ́n sọ pé iná òfin náà ah, ah, wọ́n yà wọn sàbí lẹ́nu pé ah, báwo ló bá ẹni tó jagun tó báyìí ìgbà tó máa padà ya ẹ́ pé ẹni iná ni oní iná ló wọ̀ ẹni iná ni iná ló máa já sí ó wọ́n yà wọn yẹn lẹ́nu pé ìwà níbi Muhammad sọ̀sọ́nà bẹ́ẹ̀ lẹ́yìn ó jagun pẹ̀lú ọgbọ́n agbára tó ní ó sì máa jẹ́ ni iná wọ́n padà ń gba àtúntò ẹrù ẹ̀ wọ́n ní kó ti jí nǹkan kan nínú ọrọ̀ ogun ó ti jí gbogbo tó jí gbà náà kò gbé alùpàjọ one thousand naira tóbi dẹni náà subhanallah ẹ wá wọ owó tí àwa ń kó jẹ nísìnyí billions of billions àmọ́ pẹ̀lú ẹ̀ náà àwọn tó payọ́ lọ́mọ́ wà láàrin wọn o torí kò sí iléeṣẹ́ rí látàzá min ummati qaima ala al-haqqi ila yawmi ddin la yadurru man khadhalahum wala man abi bẹ́ẹ̀ fi hadith rasul sallallahu alayhi wa sallam ìpè tí ìjọba rẹ̀ kí a mọ̀ o àwọn pàtó pé wọ́n á dúró lójú ọ̀nà mi ànábì muhammad sallallahu alayhi wa sallam tó ń pẹ́ kàn ní yẹ̀kú òun bẹ́ẹ̀ tí ìjọba rẹ̀ kí ìyẹn máa wà tí ìjọba rẹ̀ kí a mọ̀ so àwọn yẹn máa wà nínú politics ṣé ẹ rí tọrọ padà sí náà ni pé ìwọ tó o bá ti rí pé o ní ìkápá láti kó ìjánu ẹ tó dẹ̀ nípa yọ náà bá ní ara ẹ torí pé o lè play politics wọnú ẹ ọ̀rọ̀ ti ẹ̀ dẹ̀ ṣé ẹ rí kò sí ẹjọ with my respect and regard to our professor mo rò pé pàtó wo LASU I cannot I'm not so fluent in, in English at all so by then I told the, the, my lecturers don't be time that I'm just coming back to Nigeria, my first language is Arabic. I'm very, very fluent in Arabic to the core because I've been in Laba for almost 30 years. I get me. So my, to find myself in, uh, amidst my colleagues, Nilasu, Tim Obey Bome, compare with English. It's, it's impossible for anybody to hold any post in Nigeria without having that. Abi? ṣe mọ ó le gan ni bójá ìwọ̀n ọ̀ba náà ló máa gbọ́ èmi ò kó wọ́n gbọ́ ṣé ẹ rí ìyẹn la máa fi sọ fún àwọn èèyàn wa ẹ̀jọ̀ ìlú wa ìlú wa nàìjíríà ní. kẹ́ ẹ tó kúrò ní agbègbè yẹn ṣé ìgbà tí ọ̀rọ̀ wa rí báyìí tọ́jẹ́ wípé túláàsì lòun fẹ́ gbé wa wọ́n fẹ́ bá wa gbé a ní kò sáyè gbọ́dẹ̀ gangan mú wa kò ní dúró sí. Si ṣé gbogbo àwọn mahahida àti marakiza ta ni ṣé kò tó kó máa kọ́ ìbò nísìnyí. ṣe rí ọ̀rọ̀ ṣe rí ọ̀rọ̀ ti morakis àti modaris gbogbo tó da kalẹ̀ ló ní ahdaf ló ní target ló ní goal tán target alihamudulilayi rabil alamin ìlú wa ti dèlú tẹ pé ọlọ́run ṣì kalẹ̀ fún wa dáadáa àwọn bàtọ́ lọ sí yunifásitì lọ́dọ̀ wa ní for example ní lásìkò sí aláwọn ọmọ rẹpẹtẹ tó pé wọ́n bá ti ń kó ní kíláàsì náà bọ́ wọ́n dẹ̀ wà fluent in both two languages wọ́n sọ English wọ́n sọ Arabic ṣé ẹ rí èèyàn fún àlùmọ́ improve ara in one way or another but ọ̀rọ̀ tí ṣe English ní ìlú Èkó tó politics, politics o wàláì ọ̀ràn yan ni because gbogbo nǹkan tó máa gbé síwájú ẹ̀yà ẹ máa gbọ́ ṣé ẹ rí ẹ máa gbọ́ aṣọ funfun ni mo wọ̀ yín sìn ẹ̀ ẹ̀ ẹ̀ lọ́bí sí fọ́ọ̀bù bani olódọ̀tí jù náà lẹ́kọ̀ọ́ yìí náà ẹ̀gàn lásìkò àsìkò òjò àbí ẹ̀gàn àbíbo ni ládìípọ̀ ẹ̀gẹ́ tiẹ̀ ẹ̀mọ̀lúgan ọ̀hún kí n gba ládìípọ̀ yẹn kọjá nígbà tí òjò ti dé sẹ́ńtà gbogbo tó ti dé àwọ̀ àwà níbẹ̀rẹ̀ August àbí ending of July bẹ́ẹ̀ yẹn sọ̀pọ̀ òjò ti dé peak àbí ẹrẹ̀ fọ́ ti kúnlẹ̀ gbogbo ẹ̀ ti kúnlẹ̀ kò tí yẹ yín ẹ jọ̀ nítorí ọlọ́run bá mo wáṣọ funfun yìí mo wá ń ṣọ́ra tẹ́lẹ̀ ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ẹ jọ̀ ṣé máa aṣọ mi á sèf bó ṣe kí n tẹ́lẹ̀ tó ẹ́ naam kò ní stain wàláì rọlẹ̀ pa bójá títí nígbà ìwàlẹ́ àtọ́sí lára tó lọ́ọ́ jẹ́ pé tẹ́ ọ parí ẹ̀ tẹ́ ọ parí gbogbo kíni tán ó dìdí kí ẹ padà sínú kaaba kó lọ tọrọ àforíjì iwájú ọlọ́run bá gan-an nú ṣe rí èmi hẹ̀tì kí n máa pa irọ́ ká máa tọrọ àwa jẹ. kò sáǹfààní pẹpẹ ń bí irọ́. ó dé lẹ́fù kan ẹ máa gbọ́ mi nígbà tó dé pé àǹkárá kò wọ́n láàmú fi ọ́n tó lọ́sọ̀mọ́ àti ẹ̀ṣẹ̀ rí inú àwọn èèyàn kan sọ fún yín pé if you cannot join them leave them ẹ ti gẹ́ tọrọ mi if you cannot join them leave them and you know Nigeria àbí ṣebí Nigerians ni wa so kò sí wàmọ ahadon min alusi nurse àbí ṣe ìyẹn tó ẹ̀kọ́ ni mo fẹ́ sọ ìyẹn kọ́ kò sẹ́ni kan tó máa là níbi gbogbo ohun tá à ń sọ yìí àfi ẹni tó lọ́n tó bá là Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا, ولا تحملنا ما لا طاقة لنا به واعفو واعف عنا واغفر لنا وارحمنا مولانا ṣé ẹ rí gbogbo tó bá yí wa lára àtọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ Ọlọ́run bàdàn àwọn pé kéèyàn sọ pé òun bọ́ síbẹ̀ òun mọ́ mẹ́ta ni àrùn tó wà ń bẹ̀ o àrùn ká ṣe oògùn wà ń bẹ̀ oxygen bíi láà ọlọ́fọ̀ mọ́ ń bẹ̀ àrùn ìbàjẹ́ obìnrin tẹ́wá ti wà ní pósìtì wọn á rọ̀ sí yín wàláì ó sì ń bi láàyè ọlọ́fọ̀ mọ́ ń bẹ̀ àmọ́ àrùn tọwọ́ ẹ ó tó mi mọ́ ń bẹ̀ o ó tó ó tó ó tó ó tó ó kíkọ́ mo sá fún àmójí mi lára salamu alaykum wa rahmatulah. dókítà dókítà ẹ dákun ẹ ní sùúrù Now, ẹ̀yin náà ṣe head of department ní LASU ẹ ṣe dean faculty òṣèlú kan náà lélẹ́yìí ni òṣèlú náà lòṣèlú sì ń jẹ́ wà lọ́gánà kínkín ṣé sọ́ọ̀kì yẹ̀yìn náà lọ́wọ́. tọ́ sọ́ọ̀lù alanabi ìrèkẹ́rí alága wa wọ́n fún kí n tó bẹ̀rẹ̀ ńgbà torí mo máa go dání Dr. isaac Yusuf èkejì mi wọ́n lo ìṣẹ́jú mẹ́tàlá ìṣẹ́jú márùn márùn la ti ń lò látàárọ̀ tó ráwọn mọ̀láìkà wọ́n bu wa lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmà alága ọ̀wà fẹ́mi náà ní ìṣẹ́jú mẹ́tàlá báyìí bí n bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìsì máa ju àwọn ìbéèrè sí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ó yá ó yá ó ti ya ó ti yá ó ti yá. sẹ́rí kọ́lọ́mbà wa kẹ́ Sheikh Imran Eleha àti àwọn jama tí wọ́n pẹ̀lú ẹ̀ láti gbé ètò yìí kalẹ̀ ó wúlò fún wa púpọ̀ lákọ̀ọ́kọ́ sẹ́rí tí alága bí mi léèrè. mo ṣe head of department mo ṣe dean of the faculty bẹ́ẹ̀ ni ṣùgbọ́n méjèèjì tí mo ṣe ńgbà mo ṣe hod head of department ẹ̀ẹ̀mejì ni mo ṣe head of department ẹ̀ẹ̀mejèèjì ni wọ́n ń bi mí wípé èyí tí gbọ́dọ̀ gbé àgálẹ̀ pé kí n tún ṣe hod sí torí pé a máa ń ráàyè second term nígbà mo ṣe hod yẹn lẹ́kọ̀ọ́kọ́ mi ní chance pé mo fẹ́ ṣe second term nígbà mo ṣe lẹ́ẹ̀kejì mi lè rántí ọdún náà wọ́n ní dandan kí n tún wá ṣe ẹlẹ́ẹ̀kejì sí níbi torí pé department wa department wa a ní muslim at department of religions ni for islamic studies and christian studies so we, the lecturers are both muslims and christians they were expecting because of what they know of me wọ́n ti mọ̀ wípé torí ah, activist ni mí mo jẹ́ muslim human rights activist wípé tí n bá di hod ìyá jẹ àwọn lẹ́kítọ́rà tó jẹ́ christian nínú department yìí àmọ́ wọn mọ̀ wípé etí islam kọ́ wa lèmi ó lò wípé ká lo adilu tàbí àdáàlà ká mọ̀ fì síbí ká mọ̀ fì sí ọ̀hún nígbà tí mo parí táàmù kínní wọ́n tún sọ wípé kí n wá ṣe kejì sí ni nítorí pé bí nǹkan wà tá a bá pín tàbẹ́tọ̀ kan wà tí gbogbo wa yẹ kó lò àwọn christian àwọn lẹ́tọ́rà christian ni màá kọ́kọ́ pè tí màá sign fún wọn wípé ntọ́níká lóore ntọ́níká lóore ẹ máa mú ti ń lọ kí n tó pe àwọn mùsùlùmí àwọn kírísítẹ́nì tí wọ́n rò pé àwọn ò ní rí ẹ̀tọ́ wọ́n wá ń rí ẹ̀tọ́ ṣùgbọ́n kì í ṣe pé wọ́n rí ju mùsùlùmí lọ ṣùgbọ́n mo ṣe ní déédéé nígbà mo tún di dean ìgbà yẹn ni mo tó rí oní ti material pé wọ́n máa ń wá gbé nǹkan fáwọn èèyàn tí wọ́n kó rìbá fún olórí torí pé ọ̀sẹ̀ kejì tí mo di dean ní faculty of arts ní lasu ni mo dé office ni mo ráwọn pásù tí wọ́n dì sílẹ̀ lọ rẹpẹtẹ lọ́dọ̀ secretary bí mo ṣe ń wọlé mo ní bí ah, mo ṣe fẹ́ wọlé mo tún padà wọ́n ní madam ta ló ní àwọn kiri tó ń dì sílẹ̀ kò sí bí ní àná ah, kò sí bí ní àná ah, ló bá ní ọ̀gá wọlé náà kiri kan bá wọlé bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí kó wọlé ni wọ́n ń kó wọlé lọ́ba ní àwọn ẹrù táwọn kó sílẹ̀ yìí o àwọn èèyàn ló ń kó eh, gift ni o wọ́n ní ká gbé fún yín láti congratulate yín pé ẹ di dean mo ní ah madam bẹ́ẹ̀ ṣe ń gbé lẹ́yìn àwọn tẹ́ jẹ́ pé àwọn clerk yẹn wọlé ẹ tún máa kó jáde kò gbọ́dọ̀ dúró bíi nítorí pé nígbà tí mo wà ní ordinary lecturer tí mi ti di dean wọn ò rí mi kí wọ́n wá fún mi lẹ́bùn nígbà tí mo wà nípò pé tán bá tí lẹ́kítọ́rà kan tán bá fẹ́ promote ẹ̀ tàbí tán bá fẹ́ ṣe contract kan ní faculty tán bá fẹ́ kọ́ new building kan èmi ní sign rẹ̀ èmi ní gba contractor lẹ́wọ́ mọ̀ mí lẹ́wọ́ ń kórù wa ẹ̀ ń dì mí lẹ́nu nù ni ẹ̀ ní jẹ́ kí n sọ̀rọ̀ lọ́jọ́ tọ̀rọ̀ bá yẹ kí n sọ ẹni tó yẹ kí tí ẹni tí ò lẹ́tọ̀ọ́ ni ó wàá béèrè àní òun lòún gbé kíní wá ń jọ sí o ẹ̀ fọ́ọ̀mù òun rè mo ní mi ò lọ́jọ́ tó o bá tún gba nǹkan kan sílẹ̀ fún mi ẹ̀bùn kankan sílẹ̀ fún mi ọjọ́ náà ló máa kúrò ńlá sùn yìí bí ó wọlé ọlọ́run arábìnrin náà tó jẹ́ akọ̀wé mi nígbà náà sẹ́kítírì títí di ọ̀la tó bá rí mọ́tò mi nínú ọgbà tí mọ́tò ń sáré lọ yóò sáré yóò fẹ́ bọ́ sẹ́nu ọkọ̀ á láti dá dúró tá fẹ́ kúnlẹ̀ kí mi tó jẹ́ sẹ́kítírì fún wa dókítà. pòfẹ́sọ̀ sà wọ́n ní ọmọdé òde ẹrù lẹ́rù ọba àwọn pásù kéékèèké ampa kéékèèké owó kéékèèké yẹn rọrùn ẹ débi department ni dókítà Isaac ti rí dọ́là wọ́n rí rìyáàlì wọ́n rí náírà èyí ò tí ì jẹ́ state government nífa àmọ́ sẹ́rìn tí n fi ń béèrè gbogbo ọ̀rọ̀ yìí lọ́wọ́ yìí ni wípé ó lè má jẹ́ torí àwa yìí àmọ́ nínú àwọn tó jòkó yìí àwọn kan ń bẹ tó ń wò wípé hmm, ó dàbí pé ọ̀nà ní kíní yìí o á ṣe é ni o iná là ń fi ń béèrè pé irú kí ni wọ́n kojú ọlọ́run bá ṣe àlékún dáadáa fún Dr. Ishaq àmín ní ẹ̀tẹ̀ ẹ̀kúrọ́ fún ara rẹ̀ ó lè kúrọ́ fọlọ́run ni àní irú nǹkan báyìí yọ ṣẹlẹ̀ kò sí ọgbọ́n tí ò ní fi ṣẹlẹ̀ tó bá wà ní kéékèèké ó ṣe mójú kú o ẹ́n tó bá di ńláńlá nǹkan ńláńlá ni o nítorí pé bẹ́yìn ọba ìbọ̀ ìbọ̀ mo fẹ́ béèrè ìbéèrè mi bẹ́yìn ọba gbà ayọ́ gbà yẹn n tí ń béèrè ni wípé sẹ́yìn rò wípé ó ṣeé ṣe kí èèyàn wọnú òṣèlú àáfàá kí àwọn eh, dọ́lólì àwọn pound àwọn náírà tọwọ́ kàn rí kọ́ranjú mọ́ náà sì mọ́ lójú padà ṣe é rò pé ṣe ẹ̀yìn lágbára ṣe é rò pé ṣe fún àwọn yìí ọ̀nà fatiwa ń bẹ wípé àtọ́wá ti ṣe báwọn náà ti di ẹ mọ̀ dásápò eléyìí ni mo fẹ́ kẹ́ ẹ lọ́npa rẹ̀. ẹ ṣe sẹ́rí àdáwò ní nàìjíríà wa lónìí àdáwò ni òṣèlú a sì gbọ́dọ̀ torí pé jàdánwò ká wá sá fún tá a bá ti sá fún aburú bẹ̀ kíní bẹ̀ àwọn tibí ni ó mọ̀ kó gbogbo ẹ̀ àwọn nìkan ni ó sì mọ̀ wà nípò. tìtorí pé èèyàn ẹni tó jẹ́ mùsùlùmí ẹ fi àpèjúwe ìgbà mínísítà tó wá bí gọ́vnà nígbà tó wà ní gọ́vnà Arẹ́gbẹ́ṣọlá ẹ má gbàgbé pé torí pé jẹ́ mùsùlùmí ó wà nípò gómìnà òun ló ṣe ṣètò tí ìjáàbù nílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi ṣeéṣe dòní òun náà ló fi yẹ kó jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ lọ sínú òṣèlú tẹ́ ẹ wá farabalẹ̀ tẹ́ fara da àwọn ìyà tí ń bẹ ń bẹ yàtọ̀ sí ìyà tí ń bẹ ń bẹ àwọn àmójú tó yẹ ká ẹ ti ṣe àmójú kúrò Abubakar Siddiq ọjọ́ kejì tó di khalifa lọ́dí ọlọ́ọ̀ tààrà ànú ọjọ́ kejì tó di khalifa kí ló ṣe ó tún lọ ṣọ́ọ̀bù rẹ̀ níbi tí ń ta ṣọ́ọ̀bù níbi tó ti ń ṣe business ìwọ Amirul Muminin kí ló tún wá ń bí ó lóun ò gbọ́dọ̀ má jókòó sí díṣẹ́ òun kí ló dé ó náà ò ní gbọ́n jẹ oúnjẹ ogún àwọn mùsùlùmí ó nu bíi ti fa bíi fífà bíi wíwọ́ ni wọ́n fi gbé kúrò ń bẹ̀ tó fi tó fi tó fi ṣàlàyé fún tó tó. ó dà ó prof ó ó ṣírò ó ṣírò tó. prof gbọ́ àforíjì ẹ jẹ́ kí n béèrè eléyìí lọ́wọ́ yín. Uh-huh. kí ni nǹkan tó yìí pé. Hmm, ó sọ sí yín lẹ́nu ó buyọ̀ sí i tẹ́ ẹ ti pàdé rí níbi òṣèlú kékeré tẹ́ ẹ ṣe kò sí ẹni tí ò ní pàdé nǹkan tó sọ sí i lẹ́nu tó tó buyọ̀ sí i ìsóní kò ṣeé gbé mì iyọ̀ ní kò ṣeé tu dànù kò sẹ́ni kankan tí ò ní pàdé irú eléyìí ǹjẹ́ yìí tẹ̀ sálábà pàdé irú eléyìí rí. ẹ̀ẹ́ èmi ò ṣòṣèlú rí ẹnu èyí tẹ̀ ń se, ẹnu èyí tẹ̀ ń ṣe náà ní ibi tẹ́ ẹ ti ṣe. ẹnu èyí tí sẹ́rí olùkọ́ pàápàá jùlọ àwọn lẹ́tọ́rà bí ẹni tó ń ṣèṣèlú náà ni torí yóò bá àwọn èèyàn pàdé mo ti rí ojú mi ti rí ibi tí èyí tí ó sọ sí ni lẹ́nu tó tún buyọ̀ sí mo ti wà nínú níbi tí ọ̀rọ̀ iléèwé burú dé lónìí ẹ mọ̀ pé lẹ́kítọ́rà yóò tún máa sọ fún ọmọbìnrin wípé bọ́ọ̀ bá wá rí mi ọmọ ní lọ nílé ìwé yìí ọmọ yóò sì mọ rìpíìtì lóòótọ́ ẹ sì ti máa tọ́ fẹ́ kó wá rí òun fún mo wá ti wà nínú ọ́fíìsì rí ọ́fíìsì mi ní lásù tí ọmọbìnrin kan sì wọlé ìsìmọ̀ pé tọ̀ bó ṣe ń wọlé bẹ́ẹ̀ ló ti tilẹ̀kùn mi torí ilẹ̀ kọ́kọ́rọ́ máa ń wà lẹ́yìn ilẹ̀kùn ó sì ti pa lọ́jọ́ náà lọ́jọ́ náà lọ́hùn ni mo kọ́kọ́ rí tí wọ́n ń pè ní condom ṣùgbọ́n ó ti tọ́dún mẹ́ẹ̀ẹ́dógún àbí jù bẹ́ẹ̀ lọ báyìí ó sì kọ́ bọnú báàgì rẹ̀ èmi ò tí mọ̀ pé ó ti yí kọ́kọ́rọ́ sílẹ̀kùn ó sì yọ condom ní what ṣe rí èyí tẹ̀mí rínu tó sọ́sí ni lẹ́nu tó sì tún bu iyọ̀ sí èmi ni mò ń dọ̀bálẹ̀ tí mo sì ń bẹ̀ mo ní láti ṣe àdéhùn wípé mo bẹ́ẹ̀ ni pé inú bí tá a wà yìí a lè ṣe kankan sáàdì àlọ́nu mọ́tò mi a ṣeré lọ mo bẹ́ẹ̀ mo dọ̀bálẹ̀ mo làágùn mo bẹ́ẹ̀ tó rọ ó sílẹ̀kùn tán mo jáde mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo bá rìn dé orí kọ́rídọ̀ ni mo bẹ̀rẹ̀ sí ṣe wáàsí fún pé o ó tún dijọ́ mi má jẹ́ tún rí ẹsẹ̀ rẹ nínú ọ́fíìsì mi mọ́ lẹ́ ọmọ náà sì jáde ìsì fẹ́ẹ̀lì rẹ̀ ṣùgbọ́n ìtẹ́mi rí nìyẹn tó ó bà mí lẹ́rù tó ṣe pé inú àwọn èèyàn àwọn èèyàn tó súnmọ́ mi jù ni mo ti ròyìn rẹ̀ fún. Allahu Akbar. so etí mo rí tó ti bà mí lẹ́rù nù. tọ́ ọlọ́run ọmọ kó wa yọ last question tó fẹ́ bí ẹ̀yin méjèèjì níṣẹ́jú kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan. ẹ ẹ ẹ sọ níṣẹ́jú kan kí wọ́n á béèrè ìbéèrè tí mo fẹ́ bí yín nítorí a gbọ́dọ̀ mọ lọ lé nísìnyí. ẹ jọ pọ́ìntì kan wà tí ó yẹ kí a raise gan pépé ó lè dọ̀gbọ́n èèyàn lójú pọ́ìntì pé èèyàn ò lè bọ́ èèyàn lè bọ́ níbi fìtínà mẹ́rẹ̀ẹ́ta tí mo kà èèyàn lè bọ́ níbi fìtínà à ń ṣoògùn à ń ṣẹbẹ̀ pẹ̀lú ọlọ́wọ́n ọba a lè bọ́ níbi fìtínà olóbìnrin dé fìtínà olówó a lè bọ́ níbẹ̀ dé level kan ní bẹ̀t àti ní kéèyàn bọ́ níbẹ̀ pápátá ilé ẹ̀ṣọ́ ọlọ́run ni kí ló fà á ẹ máa gbọ́ ṣe rí kí ẹni ọlọ́run bá kó dé post ní nàìjíríà tó bá ti dé pósìtì gbà ọ̀ báyìí àwọn tó ti tò sí lẹ́yìn pé à ń fẹ́ gbà lọ́wọ́ yín wọn ò ló ń kà àbíbáwo bẹ́ẹ̀ni kọ́tọ́ pé ẹnìkan ó di chairman láti mú family kan ni o tàbí láti inú ìlú kan ni o láti ilé kan ni o tàbí di gọ́fúnà ni o kò tí yẹ yín àwọn family ẹ̀ owó tó wọ́n expect láti ọ̀dọ̀ ẹ̀ that is our problem in Nigeria o kó kílẹ̀ sanibọ̀rì because now àwọn tó jẹ́ friends ẹ̀ àwọn family ẹ̀ àwọn relatives ẹ̀ gbogbo ẹ̀ pátápátá wọ́n ti dúró lẹ́yìn ẹ̀ pé tàwọn ti dáa even kò jẹ́ pé income ń tàn owó tó ń gbà lówó oṣù kò ju bíi fifty thousand or seventy five thousand lọ wọ́n máa request nǹkan tó worth seven point five lọ́wọ́ ẹ̀ that is number one number two àwọn post kan tẹ pé no way ẹ ní ẹni mọ̀nà bẹ́ẹ̀ for example sin when I was chairman of the Ogun State Pilgrim Board a máa kó àwọn lọ sí hajj àbí tó bá lọ sí hajj ń sìn wọ́n pàṣẹ kan pé tó gbogbo àwọn alájùmọ̀ máa kọ orin lọ́dọ̀bá kan ṣe ló gbọ́ àwọn alájùmọ̀ máa gbọ́ o ẹ̀ máa ládùúgbò máa kọ́kọ́ gbọ́ fulus kalas wàláì kí ló pè ní fulus kalas owó ti tán wàláì lárúbá tí wọ́n gbọ́ wọn lálàjì máa kọ́kọ́ gbọ́ nìyẹn àwọn àdí pé plane tó máa gbé padà sí nàìjíríà àdí pé ni o apẹ kótó agbárin yàn àti parí hajj nsìn àwọn àní mẹ́ka fún one month after hajj ẹ jọ àwọn lọ́la ìtakùn lọ́wọ́ sí tó ti náwó wọn ti prepare láti padà sí nàìjíríà bọ́ọ̀ ni ká ṣe ṣe gbogbo àti wọn tó wá sọ pé fulus kalas fulus kalas nsìn tó bá ti lọ bẹ́ẹ̀ níbọ̀dí nsìn wá ní kẹlẹ́ bá chairman chairman ó ní budget tán fún ó ní iye tán fún pé yes tó máa nọ́gbà náà chairman oníyàwó lọ́mọ oní gbogbo ẹ̀kọ́ tí yẹn ọ̀nà oní gbogbo gbà by this time ẹ̀dígẹ́ tọrọ mi so ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó pé ká wo alẹ́ adọ̀rùrẹ́ tukọ́dẹ́r bíkọ́bìrì ha wà dọ̀rùrẹ́ tóbi alimahdurat ṣé ẹni kiri kọ́mọ́ àbí ọgbọ̀rọ̀ tó pé kéèyàn gbọ́dọ̀ di ojú ẹ̀ mọ́ ọdún ni pé kí ni àáfà o ó lè di ó lè di politician ó lè di any post mọ́ àmọ́ kọ́mọ́ pé kí ni ọ̀nàbíà Muhammad sọ̀sílà ń sọ fún gbogbo àáfà àti ẹni ọlọ́tọ́ ẹ̀dí post mọ́ pé à ń tàn án lẹ́ fagratin min fuguril islam fa iyyaka wa iyyaka an yuta islam min janibik anywhere you find yourself consider yourself that you are on the border of islam don't never allow any enemy to attack islam from your side ibi tó bá ti bá rẹ mọ̀ pé wà lórí bọ́dà islam ní pẹ́ẹ́nì kankan gbọ́dọ̀ kọ bá islam níbẹ̀ ó dẹ̀ ń lọ gba ẹ̀tọ́ ti islam ń bẹ̀ ni that is only something bẹ̀tí pé kankan oníṣìyàn lára yìí sìn yìí ilé àyànṣe allah ni o pàápàá jùlọ bí ọ̀rọ̀ kó ní ẹ̀fọ́n mi eh, eh, tẹ̀tà bára wa kọ́lọ́ kó sọ̀lẹ̀ kún ọ̀dẹ̀ fẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa. àmín àmín àmín ẹ̀ akhiran ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yìí ẹ lè jẹ́rìí sí nǹkan tí mo fẹ́ sọ yìí ọ̀gbẹ́ni Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá wà ń bì lánàá kó tó wọnú òṣèlú pátápátá a ọ̀pọ̀lọpọ̀ yín nínú ẹ̀yìn tẹ́jọ tẹ́ ẹ mọ̀ wọn ládùúgbò yìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó dẹ̀ gbìyànjú a máa kọ́kọ́ fìtílẹ̀ tá a kọ́kọ́ rí nígbà tó di commissioner ní 1999 òun ni pé àwọn jama wa bẹ̀rẹ̀ sí complain pé kí ni nfààní rẹ̀ kò fún àwọn ní contract complain náà pọ̀ tó bá yẹ pé irọ́ ẹ̀yin tẹ́ jáàmì ẹ̀pọ̀ ń bì complain náà pọ̀ dé pé ó dé etí mi mo ní à ṣé gíre pé ilé ti ṣubú báyìí àwa rí nínú àwọn èèyàn wa tó gba contract wọn ò sí ṣé kó mú kó kó kó kó tì wọ́n mọ́lé ni àbí kó fojú fò ó ẹ̀yin àfa wa ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ wà níwájú yín o pẹ̀lú àwọn èèyàn wa nípa kí ni ó yẹ kí wọ́n retí lọ́dọ̀ ẹni tó bá jẹ́ olórí tó wọnú òṣèlú tó já àfáà ẹni tí ó já àfáà Sheikh Imran wọ́n lè ṣàlàyé fún wa gbogbo àwọn àfáà wa tó wà ń jòkó iná wọ́n lè ṣàlàyé fún wa ẹ mọ̀ yí pé wọ́n ń ṣe olóṣèlú ẹ mọ̀ yí pé wọ́n ò ní lè búrẹ́dì wọn ò sì níbi tó ń ti wá epo kí ni tẹ́ ń retí lọ́wọ́ wọn àti gbọ́ orí kì í ṣe tuntun pé áá ah, ah, ẹ̀yẹ à ń kàn lọ à ń lọ à ń lọ ṣe alkọ̀nì sheik ń gbádùn ẹ bá ka mọ́tò sheik nísìnyí ó ti tó èlò à ń kàn sọ́fà ara wa ni kò gbọ́wọ́ sí àwo fún wa ṣe eléyìí náà láwa ti àwe ẹni tí ó ṣòṣèlú nu o ẹni tó wá sòṣèlú tá a ní kí wọ́n máa lọ sòṣèlú yìí kí ni ọ̀nà àbáyọ nínú ni èjì àwọn àfáà wa tá à ń tì sí òṣèlú yìí àti gbà pé ká sòṣèlú o àmọ́ sí akẹ́ tí wọ́n síwájú kolombo báwọn náà ni wípé kí wọ́n máa lọ wọ́n fẹ́ẹ́ lìbọ̀ wálé wá bá wa ni wàláì wọ́n fẹ́ẹ́ lìbọ̀ wálé wá bá wa ni àfi ká ní kẹ́yìn àfà kẹgbẹ́ ètò ìdánilẹ́kọ̀ọ́ àkànṣe kalẹ̀ fún àwọn tó bá fẹ́ ṣe òṣèlú torí èyàn ò lè ṣe nǹkan kan nú ẹ̀sìn yìí láì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn yé ẹni tí ò mọ ẹ̀sìn tọrọ ẹ̀sìn òye kí lẹ wá retí lọ́dọ̀ rẹ̀ wípé kó ṣe ṣé yóò ṣèlú dáadáa ni àbẹ́sìn ni ó ṣe dáadáa fún kọ́ máa jẹ́ iṣẹ́ tẹ́ máa ṣe ní gbogbo ìgbà tí ó jẹ́ ara conclusion conference yìí kí ọlọ́wọ́n ọmọ ọmọ ọlọ́lá gíga kọ́gba gbogbo ìgbìyànjú yìí ní ìbáàdà fún sheikh wa imran àti gbogbo àwọn tó wà pẹ̀lú wọn láti gbé ètò yìí kalẹ̀ láti la àwùjọ mùsùlùmí lọ́yẹ̀ láti mú gbogbo àwọn subahat tó wà nípa ọ̀rọ̀ òṣèlú kúrò ń bẹ̀ ṣe bí àwọn ṣe tiwọn ni. Eh, mọ́ńṣá àfálíyómin báwọn bàbá wa ṣe máa ń sọ ọmọọṣẹ́ àfálíyá tún tẹ bá wọrú Facebook nísìnyí ó ti kú eh, àmọ́ eléyìí nǹkan fẹ́ lò kì í kú ṣe gbogbo èèyàn náà ni ó gbà kì í ṣe gbogbo èèyàn náà ni ó gbọ́ kì í ṣe gbogbo èèyàn ni ó tẹ̀lé gbogbo eléyìí tá à ń ti ń sọ láìgbà tí kọ́nfẹ́rẹ́nsì yìí ti bẹ̀rẹ̀ ọlọ́run dákun àfàlùbáríkà sí yóò ṣe wá láǹfààní ọlọ́run jẹ́ kó ṣe kọjẹ́ hújà fún wa kọ́mọ̀jẹ́ hújà lé wa lórí láyé nìyí àti lọ́la alkiyama kí ọlọ́run kó san wá lẹ́san olóore gbogbo àsìkò tá a fi kalẹ̀ gbogbo nǹkan tá a fi kalẹ̀ akuku ní ibòmíì tá a lè lọ tá a lè lọ gbádùn ara wa ọlọ́run dákun mọ́sàfi eléyìí sínú mizani iṣẹ́ iṣẹ́ rẹ wa gbogbo àwọn àfa wa tí wọ́n wá látọ̀nà tó jìn ọlọ́run ọba ọba ọlọ́lá gíga mọ́sàka ilé ìkú jihad tẹ́ ẹ ṣe mọ́sà ká kún ìrìn àjò tẹ́ẹ̀rìn lójú ọ̀nà ọlọ́run mọ́sà ká kún ìrìn àjò tẹ́ẹ̀rìn lójú ọ̀nà mímọ́ ọlọ́run dákun mọ́sà darí yín padà sílé yín àtàláfíà àmọ́ ńgbà sọ gbogbo eléyìí lọ́wọ́ iná ẹ̀ ní àwọn àlejò wa pàtàkì tí à ń retí tọ́lọ̀ ní àsìkò yìí náà ni wọ́n wọ́n ní ńgbà bá rí ni náà làárọ̀ ẹni bẹ́ẹ̀ bá rí yẹn lọ́sàn-án tẹ́ ẹ̀ tí ì rí gba ẹ̀ kì í káàárọ̀ náà ni so àsìkò tá a rí yìí náà ni àsìkò tá a fẹ́ ṣe launching àwọn tíra wa tá a fẹ́ launch àti retí yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́wọ́ ọba ọba ọlọ́láyéga yóò bá wa kó yín yóò bá san yín ní olóore tí wọ́n bá pàdé wọn lọ́nà èmi ò yìn wọ́n o èèyàn fẹ́ sọ ikú ẹ kú lọ́nà. so kò sí tí ẹ ṣe tí ò lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run so kódà bó ṣe ìṣẹ́jú méjì ẹ tiẹ̀ sálámọ̀ sí àwọn aráalé ẹ sálámọ̀ sí àwọn àfáà ẹ sì bá wa dá sí ètò yìí salamu alaykum wa rahmatulahi wa barakatuh. a fẹ́ sọ pé àwọn alájí wa. Àkànní Maruf tolúwa lójú kí wọ́n máa bọ̀ níbí báyìí kọ́ wá bá wa sọ̀rọ̀ rápẹ́ kọ́ sí bá a lọ́ọ̀tì àwọn tíra tí a ṣe. so mo rò wípé sẹ́sẹ̀ yìí yìí ó ti a ti fi orí rẹ̀ tì bàbá wa Professor Ishaq eh? uh, Akin akitọ́lá akitọ́lá akitọ́lá ẹ̀hẹ́ eh, ẹ̀hẹ́ ọlọ́run bá san ẹlẹ́sùn olóore ọlọ́run kó bá wa ṣe àlékún dáadáa fún yín kó bá ṣàlékún sọ àti ààbò rẹ̀ lórí yín eh, bàbá dr Isaac. ọlọ́run kó gba ilé yìí ní ìbáàdà fún yín ọlọ́run kó san ẹlẹ́sùn olóore ọlọ́run kó mójútó yín ọlọ́run ọba ọba ńlá kó bá ṣàlékún dáadáa fún yín gbogbo àwọn àfáà tí wọ́n wà ní ìjòkó náà bẹ́ẹ̀ náà la la bẹ ọlọ́run fún yín bẹ́ẹ̀ náà la ṣàdúrà fún yín sẹ́yìn èmi ọba ṣègbó àwọn èmi ò gbé ègbó bí àwọn pòfẹ́sọ̀ àti dókítọ̀ iná ni ọ̀jẹ́ kí n sọ ègbó àwọn ọmọ òrùkú eléyìí tá a sọ yìí kọ̀sẹ́ tí wọ́n sọ pé wọ́n gbọ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run jazakumullahu khairan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول العالمين محمد مصطفى وعلى آله وأصحابه وأزواجه وذريته ومن تبعهم بإحسان إلى يوم الدين آمين أرجو فún Ọlọ́run atọrọ pẹjọ fún anabiwa Muhammad adúpẹ́ fún ọlọ́run tó ṣe níwọ̀n fún wa láti ṣe conference ọdún yìí àdúpẹ́ fọlọ́ba náà ọlọ́run má fẹ́ lè ṣàṣemọ fún wa a kí àwọn sheik wa sheik imhan abdulmajid ẹlẹ́yà àtọ́gbà wa lálejò ọlọ́run jẹ́ káyọ̀ ni wọn lò pẹ́ jẹ́ káyọ̀ wọn pẹ́ gbogbo àwọn chairman chairman àwọn elétò tó ti ṣe ọlọ́run tọ́lọ́ fi ní kó ṣe é ṣe ń rọrùn àkíndùn ní lápapọ̀ àkí ẹ̀yin bọ́dà wa àkí ẹ̀yin sísítà wa a yọ ẹ̀yin yá wa sílẹ̀ àtẹ̀yin bàbá wa àkí nígbélóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ní àná ló yẹ kí wọn bí bọ ẹ gẹ́gẹ́ bí káta Ọlọ́run Ọlọ́run kálámùkálẹ wà ń bí eh, ẹ eh, láti wá lọ́ọ̀ṣì ìwé mo pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti lọ́ọ̀ṣì ẹ̀ lánàá àtàwọn tó ti tànà àtàwọn tó tà lè wá lànà tó lọ́n kára ń pè náà la máa lè débí ọlọ́run kó gbà lẹ́sìn lọ́wọ́ wa kí wọ́n ṣiṣẹ́ kò dàbí kó lọ́n gbà ọlọ́run òun tàbá ṣe abẹ lọ́run kó lọ́n kó tẹ́ ọ̀gbà lọ́wọ́ wa gbà dàlú wa láyà látòbí ọlọ́run ẹ inshallah mi ní fẹ́ announce yẹn tí wọ́n fi lọ́ọ̀ṣì ìwé yẹn níbí ẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí oní business ni wá olówó ni wá so àdèmọ tí à ń rí àtìlọsóde kan láìpẹ́ yìí tá à ń láǹsì bẹ́ẹ̀ tàdé òun pé kì í ṣe bá fi ṣe ti káyìn tó ń gbé ẹlòmílẹ̀ àgbí kó jẹ́ ń gbé one thousand naira ló donate fún gbòǹfò lọ́ọ̀ṣì ròyìn kó ní lára yẹn tó fi ten million lẹ̀ lọ ẹ̀yìn lè lè fi ten million lẹ̀ kó ṣe déédéé ládàá tó já sí pé ẹni tó fi five hundred naira lẹ̀ ló máa gbà anabi sallallahu alayhi wa sallam ó ti jẹ́ kó fi yé wa ó ti jẹ́ kó yé wa innama alahman biniyat wa innama likuli himwe manuwa faman kana ti ijatu ilallahi wa rasuli fa ijatu ilallahi wa rasuli ní ma fọ àsìkò tó lọ́gbọ̀n tó ma gbàǹgbà alálejò àníyàn tí ma fi ṣiṣẹ́ òun ṣe pàtàkì adilọ́sí adilọ́sí dáadáa adilọ́sí dáadáa ṣípẹ́ láníyàn dáadáa dáadáa nọ́ọ̀sì tó ń gbé amambóǹkó tó ń nídìí ni adàtí filẹ̀ nǹkan ẹ̀jẹ̀ àwọn èèyàn tó já sí pé nígbà tó máa tó bí ọ̀sẹ̀ kan níṣẹ́ làwọn ìjọba ń lé wa káàkiri fún tax tó bẹ̀rẹ̀ sí lé wa káàkiri ní tax lókun táwa yìí náà ni ọlọ́run ó jẹ́ pé àwa náà ní jẹ́ ní jẹ́ ní business wa akájú òṣùwọ̀n níbi ẹni tó ń tan san tó ń san tax question fẹ́ béèrè ń bí n fẹ́ béèrè question kan lọ́wọ́ àwọn afárá mi báyìí pé nínú Islam nínú nínú nínú Islam. Nínú, nínú, nínú, nínú, nínú, nínú, nínú, nínú, ẹ máa san táàsì tó wá san zakat ó ti yanjú táàsì náà nìyẹn nílùú Islam nílùú sẹ̀yà tó ń lo sẹ̀yà àwọn tó dẹ̀ jẹ́ mùsùlùmí ṣe mùsùlùmí àwọn máa san jizya àbí jizya kan náà pè é naam nílùú tá a wà yìí a sọ sàká ọkùnrin máa ń lọ káàkiri fún táàsì ọ̀dẹ̀ fún òṣèlú kan àwọn olóṣèlú náà ni wọ́n fi wọn hàn ọ̀nà ọ̀dá kò sí náà kò sómi. owó nípa àtàwọn ará owó PHCN a máa san owó fún wọn sólà la tún fi ń tọ́nà ń lé omi ta fi hàn bátìrì lọ́dún tó máa ń bẹ́ẹ̀ni fún wa ń ṣe dára níbi bísínẹ́sì wọ́n tún máa ń nípa kiri adẹ̀sán táàsì nínú àwọn tó ń kojẹ́ ń kojẹ́ ń tó ń tún kojẹ́ náà ni ọlọ́nkú là ń bẹ̀. so kí ni kí kí la lè ṣe sàgbègbè yẹn tó kí ni ó máa ń jẹ́ kó tó máa ń dùn mí lọ́kàn púpọ̀ ká máa sọ ká máa sọ ká máa sọ sàkà sàkàtọ̀ lọ́hùn káwọn tó já sí ń gbé tó yẹ ń gbé nínú Islam máa sọ wẹ́ẹ̀ ẹni ẹ ti free kò sọ táàsì mọ́ kò sọ ọ̀nyẹ́ táàsì wọ́n tẹ̀ nílò àwọn ṣẹ́ wọ́n tẹ̀ ń sùgbàjísà lọ́wọ́ àwọn yẹn tó já sí ń gbé wọ́n tún wá ń dà aláàmù fún táàsì ọlọ́run ló kó ayọ́ ń bí ọ ta sọ yìí tó já sí ń gbé ajẹ́ni tó sọ táàsì tẹ̀tẹ̀lẹ̀ lọ́n fi kó ayọ́ ń bẹ̀ láti gba ẹlẹ́mi tí ń fẹ́ sábà mi sábà náà ní gbólóǹkan bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ohun tá a bá ní a gbọ́dọ̀ yọ sàkánú ẹ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ti ìjọba ìlú nílùú tí à ń gbé táàsì tiwọn owó orí tiwọn a gbọ́dọ̀ san bákan náà ó yàtọ̀ sí zakata. naam but nínú islam ṣé bó ṣe yé nìyẹn. nílùú islam nínú zaka yín náà ni wọ́n ti gbé gbogbo ẹ̀ sí tax ò ní yàtọ̀ sí wọn ní islam kọ́ la wà yìí. ṣé mo ṣé mo kò tún fẹ́ kó yọ ọ́nbẹ̀ ni pé gbẹ́ni tó ń ṣe business tó dẹ̀ wọ tó dẹ̀ wọ sàkà ẹ̀ tí ò fi gbọmọ pamọ́ tó mọ̀ nígbà ọlọ́run ń bá owó rẹ̀ pọ̀ tó calculate ẹ̀ ní two and a half percent tó yẹ kó jẹ́ tó dẹ̀ sọ ṣọ́ mi ẹni sí. ilé institution of islam lẹ́sàn-án sàkásí kì í sàpò ìjọba àbí ní nàìjíríà yìí kọ́ ni. bẹ́ẹ̀ni. institution of islam lẹ́sàn sàkásí kálẹ̀ gbé wá sàrúdé lọ́dọ̀ àwọn bàbá wa àsọ̀rọ̀dì lẹ́sàn sí. lábẹ́ bẹ́ẹ̀ inshallah alhaji wa maruf akanni ẹ ṣe sùúrù púròfù wa ẹ dákun ẹ má bínú pòfẹsọ ibrahim otuyo sẹ̀ríà ni wọ́n ṣe tí wọ́n gba pòfẹsọ rí lórí fíìdì wọn lẹ́wọ̀ àwọn àwọn pòfẹsọ dá síbẹ̀ ẹ ṣe sùúrù ibi pòfẹsọ bá ti fi sí ní ẹ fi sí ká máa bá nǹkan mi lọ. salamu alaykum wa rahmatulahi wa barakatuh. ẹ ń wọnú fíkìwù olùsòwò ní ẹ bá ti máa sírò owó jẹ́jẹ́. àwọn tá à ń gbọ́ lẹ́nu lẹ́nu yìí náà ni àìkọ́tẹ́ nǹkan wa náà ni alẹ́sọ̀rọ̀ owó gbà. ẹ dákun ní sọ́kì ìdáhùn fún béèrè tí ẹ béèrè wípé ẹ ń san tax ẹ dẹ̀ tún wá ń san zakat ṣé nínú Islam ìyẹn mi máa ń ṣe méjèèjì papọ̀ zakat. Uh, ọ̀ràn yẹn ọlọ́run ọba ni ọlọ́run ọba ló pa aláṣẹ alátìmọ̀ yàn ọ̀ràn yàn nìyẹn ó yàtọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ táàkì náà òun náà yàtọ̀ ìjọba ló gbé kalẹ̀ ara síyásà tá à ń sọ síyásà òṣèlú náà ni sẹ́rí ẹ bèrè kí ní nílùú Islam tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní Saudi gan wọ́n yọ zakat lọ́tọ̀ wọ́n sì tún wá ń gba táàsì náà lọ́tọ̀ ẹgbẹ́ ti dá kankan lè nísìnyí vat náà ń pè é gbogbo àwọn tí wọ́n sọ pátá náà níye kan tí wọ́n ń yọ sí ọ̀dọ̀ ìjọba báyìí náà nísìnyí ní Saudi nù bẹ́ẹ̀ náà gbogbo ilẹ̀ lábá náà wọ́n ní ìtọ́jú pé dọ̀ríbà òun náà ní tax so wọ́n lè tún yọ zakati ẹ̀yin nísìnyí olówó ní ẹ máa yọ zaka yín o ọ̀ràn yẹn ni o tí ìjọba bá pèrè táàsì ẹ yọ o tẹ́ ẹ bá yọ ìjọba lè fáìnì o àbíká wá gbé yín o so ní ṣókí salamu alaykum ẹ ṣàlàyé fún wọn jizya àti àti dọ̀ríbà. Uh, uh, sẹ́rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni dọ̀ríbà ọ̀tọ̀ ni jizya sẹ́rí dọ̀ríbà òun náà nìkan tí ìjọba gbé kalẹ̀ táksì tí wọ́n máa yọ ní gbogbo ẹ̀ tó bá ti ń ṣòwò owó yìí náà wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi tó lù sí ni wọ́n fẹ́ fi ṣe nǹkan ni ṣùgbọ́n jizya ọ̀tọ̀ ni jizya sòtẹ́ nísìn ọ̀ jizya ni pé àwọn kèfèrí kò sí jíjà nàìjíríà o gẹ́gẹ́ bí sọ kò sí nàìjíríà o jíjà ni pé ìlú mùsùlùmí tí kèfèrí bá ń gbé bẹ́ẹ̀ nípa pé ń gbé bẹ́ẹ̀ yẹn yóò mọ sàǹfààní níbi ilẹ̀ tí wọ́n ti ń tí ilẹ̀ ìsìlámù yóò mọ sàǹfààní gbogbo nǹkan gbogbo nǹkan tó bá lè ṣe sí ìlú náà kèfèrí náà ń sàǹfààní wọ́n á ní kó mọ san owó kan tó ń pè ní pè ní jíjíà owó tí kèfèrí ń san nípa pé ó ń sàǹfààní nílùú ìsìlámù àbò ń gbé ilé ìlú ìsìlámù náà pè ní jíjíà ṣùgbọ́n ti táàsì àti mùsùlùmí àti kèfèrí ni wọ́n máa ni wọ́n máa san ó sì tún yàtọ̀ sí zakat ó tún yàtọ̀ sí sadakọ̀ sadakọ̀ ni sàárà tí ẹ̀ máa ń ṣe òun tún yàtọ̀ síra wọn gbogbo ẹ̀ náà àwọn mùsùlùmí aláti máa ṣe títọ́ lọ́hùn òun náà ni zakat aláti sọ̀rọ̀ yẹn ni títí àwọn àlú òun náà ni tax tàpé ní dọ̀ríbà aláti máa san òun náà salamu alaykum wa rahmatulahi wa barakatu. inshallah maa yẹn létò. tọ́da sakunla khaira adúpẹ́ lọ́wọ́. ẹ bọ́ sí di ètò mi a fẹ́ ṣe closing ceremony ẹ má jẹ́ mọ́ ilẹ̀ ti fẹ́ sùn. assalamu alaikum warahmatullahi wabarakatuh um, from the authority of our uh, imam sheikh imam uh, sheikh uh, imran abdulmajid eleha i've just been told that um, one of our eminent personality that came yesterday in person of alhaj uh, um, isi and quiet gave us one million naira for the launch of um, our sheikh's uh, book jazakumullah khair. tó alhamdulillah àwọn sọ fún wa sí pé àwọn ìkan náà àwọn àlejò pàtàkì tí wọ́n wá sí ìjókòó lánàá wọ́n ti lọ́ǹchì àwọn tíra tí sheikh wa imran abdulmajid elea tí wọ́n ṣe tí akusita látànà tí wọ́n lọ́ǹchì àwọn alhaji wa and quiet wọ́n náà lọ́ǹchì pẹ̀lú owó one million naira kọ́nà kó bá a sọ wọ́n lẹ́sàn-án rẹ̀ tó kàn báyìí náà ni. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. mo inú mi dùn fún ìbéèrè tí àwọn sheikh wa almaruf tí wọ́n dá sílẹ̀ ṣe rí ọ̀rọ̀ yẹn ó kẹnu púpọ̀ gan ṣe rí zakat gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ó ní májẹ̀mú zakat tí ó bá ti pé òṣùwọ̀n tí ẹ kí èèyàn fi yan zaka ọlọ́run ní bíyàn lápẹ̀gbẹ́ ẹ̀sìn mo ní one million ní bank one million yẹn ẹ mọ̀ pé ọdún gbọ́dọ̀ yí ipò lórí ẹ̀ kí n tó lè yọ ìdá tán ní ká yọ ọ́ ń bẹ̀ àmọ́ tọ́dún mọ́ wá fi parí mo kàn ń sọ̀rọ̀ ni kí wọ́n ṣe ń pè kí ṣìdá mẹ́wàá mo kàn ń sọ̀rọ̀ ni mo mọ̀ kàn sọ̀rọ̀ mo kàn má